إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الادي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف ألنوبة أشي الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم أتما تسوج لريدا لك ولتن القرآن الكريم لتن سورة النحل آية 78 آية 77 أعوذ بالله من الشيطان الرجيم ولله غيب السماوات والأرض وما أمر الساعة إلا كلمح البصر أو أقرب إن الله على كل شيء قدير والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون الله سبحانه وتعالى أني ولله غيب السماوات والأرض أن ولو الله òun ló ní kọ̀kọ́ sánmà àtilẹ̀ gẹ́gẹ́ bí àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ó ti lọ sẹ́yìn nípa wípé gbogbo tó ń jẹ́ kọ́kọ́ pátápátá ọlọ́run ọba subhanahu wa ta'ala lónìí èyí tó bá fẹ́ ká mọ̀ nínú kọ̀kọ̀ òun náà ní nǹkan tá a mọ̀ àwọn kan mi ń bẹ tó pamọ́ sí àwọn tá ń bẹ nínú mọ́ṣáláṣí báyìí tí àwọn ẹlòmíín máa ń pa rẹ̀ níta kọ̀kọ̀ lélẹ́yìí jẹ́ fún àwa ṣùgbọ́n lọ́dọ̀ ti ti wọn nǹkan tó jẹ́ mímọ̀ ni bẹ́ẹ̀ làwọn nǹkan tí àwa náà ń ṣe ń bíbà ó pamọ́ sí àwọn èèyàn tán bẹ́ẹ̀ ń ta yóò jẹ́ kọ̀kọ̀ fún àwọn náà tí yóò jẹ́ mímọ̀ fún wọn fún àwa ń bí eléyìí ni tí wọ́n ń pè ní alghaibu nisbi kọ̀kọ̀ tó ṣe pé wà relative ó pamọ́ sí àwọn kan ó sí àwọn kan ṣùgbọ́n kọ̀kọ̀ tí a ń pè ní alghaibu mutlak òun náà ni kọ̀kọ̀ tí ń jẹ́ kọ̀kọ̀ gangan eléyìí ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló mọ̀ ń parẹ́ àwọn nǹkan tí ó ní í ṣe pẹ̀lú tí ó ṣẹlẹ̀ lọ́la àwọn nǹkan tó ṣe wípé ó ń bẹnu sánmọ̀ gbogbo àwọn in tó jẹ́ details yẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ló mọ̀ gbogbo ẹni tó ṣe wípé ó bá wá ń gbìyànjú àti mọ àwọn nǹkan wọ̀nyí ní ọ̀nà tó ṣe pé ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó fi ààyè rẹ̀ lẹ̀ irú ẹni bẹ́ẹ̀ àá ló ń pe àpèmọ́ra irú kọ̀kọ̀ yìí lọ́wọ́ bá ń sọ fún anábíwá muhammad sallallahu alaihi wasallam ipe kúlá ya alamu man fi samawati wal ardil ghaiba illallah sọ fún wọn pé kò sẹ́ni tó mọ kọ̀kọ̀ ní gbogbo àwọn tán bẹ́ ń lẹ́ àti tán bẹ́ ń sánmà ní àyàfi allah èyí tí ó bàjẹ́ kí wọ́n mọ̀ bóyá àwọn màláìka ní àbí àwọn òjíṣẹ́ rẹ̀ inú àwọn kọ̀kọ̀ yóò fún wọn díẹ̀ mọ́ ń bẹ́ẹ̀ ìyẹn kọ̀kọ̀ tó ṣe pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala nìkan ló mọ̀ ló fi ní alimul ghaibi fala yuzhiru ala ghaibihi ahada ọlọ́wọ́n ọba lòun mọ̀ tó ń jẹ́ kọ̀kọ̀ kọ̀kọ̀ yìí ni òun wà ní fi mọ èèyàn kankan ilẹ̀ amániritadomi rasul afẹni tó ń ọlọ́wọ́n ọba bá yọnu sí tẹni náà dẹ̀ jẹ́ òjíṣẹ́ ọlọ́wọ́n ọba eléyìí a ti sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n aláwọ̀ bá subhanahu wa ta'ala ó yin rẹ̀ ó ní wàlílá ìhẹ́ ìbù samawa ti wal ard òun ọlọ́wọ́ bá òun ló mọ kọ̀kọ̀ tí ń jẹ́ kọ̀kọ̀ èyí tó jẹ́ ti sánmà àtilẹ̀ wọ́n máa amúrù sàáàtì ilẹ̀ kalam lára rẹ̀ òun náà ni àsìkò tí ayé ó parẹ́ ọlọ́wọ́ bá wa ta'ala ní àsìkò tí ayé ó parẹ́ eléyìí bí ìgbà tó ṣe yí pé èèyàn kàn ṣẹ́jú lásán ni kò sẹ́ni tó lè sọ pé ọjọ́ báyìí la yóò parẹ́ anábíwá muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí èèyàn kan wá bá tó sọ yí pé akhbir ni anisaa sọ fún mi nípa àsìkò ìgbà tí a yóò parẹ́ èsì tí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó fún ẹni yìí òun náà ni mẹ́lmọ́sùlù anha bí alámàmínà sáìl ẹni tá ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ kò nímọ̀ ju ẹni tó ṣe wípé ó ń béèrè lọ́wọ́ rẹ̀ lọ nípa nǹkan yìí kó tó di pé ẹni yìí wá sọ fún wípé fún mi ní àwọn sáyẹ́nsì rẹ̀ àwọn sáyẹ́nsì tí ọlọ́run ọba subhana wa ta'ala tó ti sọ fún anabuwa muhammad sallallahu alaihi wa sallam nípa àgbà tí a yóò parẹ́ anabiwa muhammad sallallahu alaihi wa sallam wá sọ fún jibril alayhi salatu wa salam torí pé ó para hàn ipa pé ẹni tó wá béèrè béèrè yìí jibril ni alayhi salatu wa salam ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala ni àwọn akọrọ̀bù kódò lè súnmọ́ ju pé kákan pàjúdé lọ ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala ni inna allah ala kulli ṣe qadir dájúdájú òun ọlọ́wọ́ wa òun kápá lórí gbogbo nǹkan eléyìí tó gbọ́dọ̀ jáde ọkàn ẹni tó pèrè ní mùsùlùmí kó gbà pé ọlọ́run ọba kápá lórí gbogbo nǹkan ẹlòmí àwọn wo pé ṣe ọlọ́run ọba lè ṣe nǹkan báyìí lè ṣe nǹkan báyìí wa ọba kápá lórí gbogbo nǹkan àyàfi tí ọba bá ò ní ṣe lókù ni umma ọlọ́run ọba subhana wa ta'ala ó lòun ni umma látinú láta àlàmúna ṣe à tẹ́ẹ̀mù kankan gbogbo wa à ń bẹ láyé ń bí abara wa láyé ni ìgbà tá a dáyé kò sẹ́ni tó mọ̀ ìgbà tó ń dáyé kò sẹ́ni tó lè sọ dítẹ́ẹ̀sì tó ṣẹlẹ̀ ńgbà tán bí yọtán bí òun torí pò ń gan fúnra òun mọ̀ ọlọ́wọ́ bá ní láta àlàmúna ṣe àn ìgbà tẹ́ ẹ̀dẹ́lẹ̀ ayé ẹ̀dẹ́lẹ̀ ayé láì mọ̀kan ni wàjá àlàlákùnmù sámà òun ọlọ́run ọba wá fún yín ní etí ìgbọ́ wal absor òun fún yín ní ojú rína wal afida òun dẹ̀ fún yín ní ọkàn làákàyè tó ṣe pé èèyàn fi ń ro nǹkan la'allakum tashkurun ọlọ́run ni mo ṣe gbogbo eléyìí nítorí kẹlẹ́bà dúpẹ́ fún èmi ọlọ́run ọba subhanahu wa ṣùgbọ́n tá a bá pariwo lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò gbọ́ ìgbà tó bá tó bí ọjọ́ mélòó kan yóò di pé ojú ìrìnà rẹ̀ náà ó mọ̀ ṣiṣẹ́ ọkàn rẹ̀ náà yóò mọ̀ di nǹkan tó ṣe pé ń rò àwọn afáàmì fi ń sọ pé bọ́lọ̀ ọba ṣe tòkí nínú àyà yìí òun náà ni pé etí ìgbọ́ ni yóò kọ́kọ́ mọ̀ ṣiṣẹ́ lẹ́yìn náà ojú ó tẹ̀lé lẹ́yìn náà ọkàn yóò padà máa ṣiṣẹ́ àwọn nǹkan tí ọlọ́run ọba dárúkọ yìí làwọn nǹkan tó pàtàkì jùlọ nínú nǹkan tó ṣe pé ọmọ ènìyàn ń lò àwọn yòókù náà à ń lò wọ́n ṣùgbọ́n tó bá ní èèyàn mọ nǹkan ìtẹ̀yàn fi mọ nǹkan náà ni ìta gbọ́ ìta rí àti àwọn nǹkan tó ṣe pé à ń rò tá à ń fi ọkàn wa rò gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀nà tí gbà wá náà ni ọlọ́ọ̀bá wa ń ṣèrègúnlé wa lórí pé òun lòun ṣe gbogbo nǹkan yìí fún yín ìgbà tóun da yín láti tóun mú yín jáde láti inú ìyá yín ẹ̀ẹ̀mọ̀ kankan gbogbo ẹni tó péré ẹ ní tó péré ẹ lónìí pòfẹ́sọ̀ ló gbá ni dókítọ̀ ni ní tó bá wù kó jẹ́ ìgbà kan ní kò mọ̀ nǹkan torí pé ọlọ́wọ́n bá ní láàtà àlàmú na ṣe àn ẹ̀ mọ̀ nǹkan kan ìgbà tó wá di wípé ẹdí ń tẹ́ ẹdí tán oko wa kú pé kẹ́ ẹ máa ṣe kọ́ńkọ́ tí yẹn sọ́lọ́hún kẹ́ ẹ máa jọra yín lójú wọn ó máa sọ fún wa kásìn lọ́wọ́n ọba yóò di nǹkan tó le wọn ó ní ká bẹ̀rù ọlọ́wọ́n ọba yóò di nǹkan tó le ìwọ́n ní ká jìnà sí tí ọlọ́run ọba ní ká jìnà sí eléyìí ó di nǹkan tó le fún wa ìtọ́lọ́run ọba pa wá láṣẹ ká ṣe eléyìí ó di nǹkan tó le fún wa bẹ́ẹ̀ ni ìgbà kan òun láti ẹ̀ jẹ́ nǹkan kan ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní hal ata alal insani hinun mina dahari lam yakun shay mazkuro ọlọ́run ni ó ti wá bá ọmọ ènìyàn hinun mina dahari ìgbà kan tó ṣe pé lam yakun shay mazkuro kò tiẹ̀ ń ṣẹni táwọn èèyàn ń darúkọ torí pé wọ́n mọ́ wọ́n mọ́ ìgbà tó tún dáyé náà látà alamúnà ṣe'án ẹ̀yìn ọmọ ènìyàn ẹ̀ kankan gbà tẹ̀ dáyé kó wá tó di pé kí ni ẹ̀ mọ̀ ń pa àwọn nǹkan lónìí àárí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa challenge ìmọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà tó ṣe pé àwọn gan fúnra wọn ò mọ̀ tẹ́lẹ̀ ó lè máa sọ pé kí ni ah, nǹkan tí kúránì sọ yẹn àwọn ah, ò lè gbàgbọ́ nǹkan tánà bí sọ ya àwọn olè gbàgbọ́ ìgbà wo ló jẹ́ nǹkan náà ṣèbá láìmọ̀ kan ni ẹ tẹ́lẹ̀ kó tó di pé ọlọ́run wa subhanahu wa ta'ala kó tó fún ẹni mà ọmọ ènìyàn ọlọ́run wa subhanahu wa ta'ala la dá láti ibi nutfa láti ibi àtọ̀ omi lọ́gbọ́lọ́gbọ́ ìgbà tí ó wá di pé dàgbà ní fa ìdáwó khasimun mubin ó wá doníjọ ọlọ́run ọba ní oníjà tó ṣe pé fojú hàn eléyìí ń sọ fún wa àìmọ̀wárẹ́ ní tó ṣe wípé ń bọ́mọ ènìyàn já èyí tá a fi juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́run ọba tó dá wa àṣẹ tó bá pa wá ká mọ mú iṣẹ́ àwọn nǹkan tó bá ní ká sí ká sí ìjọra ẹni lójú ìgbéraga àti àìní ìbọ̀wọ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ni tí ó jẹ gàba lórí irú èèyàn bẹ́ẹ̀ ọlọ́run gbogbo àwọn nǹkan nítorí kẹ́lẹ́ bá a mọ dúpẹ́ fún ọlọ́wọ́n bá torí pé ọlọ́wọ́n bó jẹyẹ kankan ní kankan nu wa ẹ ń lówó láyé ni ẹnkan báyìí ni ń ni ń ṣe léyìí èwo ló wà entitled sí ń bẹ èwo ló jẹ́ ẹ̀tọ́ rẹ̀ ń bẹ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ló fún ẹ ní gbogbo àwọn nǹkan wọ̀nyí in fún ẹ tí ò fún ẹ lòmíì ó ń bẹ in fẹ́ lòmíì tí ò fún ọ náà kò wá sí èèyàn kan tọ́lọ́wọ́n bá jẹ́ ń gbèsè nu wa kò sí èèyàn kan tó ṣe yí pé ó ní ẹ̀tọ́ kan sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ju pé ntọ́lọ́wọ́ bá promise wa lọ nípa pé tá a bá sì ń òun ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala òun yóò fi wá sínú àlìjẹ́nà ẹni tó bá dẹ́kọ̀ tí yóò sin ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ó sọ sínú náà ntọ́lọ́wọ́n ọba tó labọ́rẹ́ ẹ lọ́rùn òun náà ni pé ẹni tí yóò bá ṣẹbọ pẹ̀lú òun ọlọ́wọ́n ọba tó sin òun ọlọ́wọ́n ọba òun ọlọ́wọ́n ọba òun ó fi sí àlìjẹ́nà eléyìí ni ti ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó ṣe wípé ó promise wa ọlọ́ni alamiyarọ̀ ilẹ̀ tọ́ir ọlọ́ni ṣe àwọn ọmọ ènìyàn àwọn kẹfẹ́rí wọ̀nyí wọn àwòrán ni ilẹ̀ tọ́ir ẹyẹ musakara ti fi jẹ́wò ìsàmà ẹyẹ tó ṣe pé ọlọ́run ọba tẹ̀ lórí bá tó ń bẹ nínú àwòsánmà máa yóò sì kó hóná ìlọ́lá ẹyẹ tó ń fò ọlọ́run ọba ní kò sí nǹkan tó jẹ́ ká fífò tán ń fò ṣe àyàfi allah iná fi dálìkà la ayé tí lè ká omi minú ọlọ́run ọba ní tá a bá wùye sí ọ̀rọ̀ ẹyẹ yìí àmì púpọ̀ ń bẹ́ ń bẹ́ẹ̀ fún àwọn tó ṣe yí pé wọ́n bá jẹ́ olùgbàgbọ́ òdodo àwọn èèyàn wo bẹ́yẹ ṣe ń fò àwọn náà fẹ́ kọ́ ṣe èèyàn àkọ́kọ́ tí ó wò pò náà fẹ́ fò bí ẹyẹ ṣe ń fò inú àwọn ọmọ alárúbáwá ni ó ṣe ìyẹ́ fún rẹ̀ láti fò ṣùgbọ́n kò mọ àwọn nǹkan míì tó ṣe yí pé ẹ kó ń tún kò mọ̀ pé ó yẹ kí ẹyẹ ní ó nírù ó ní àwọn nǹkan míì náà tó ń assist fífò ẹyẹ ó fò kò wá mọ bí ó ṣe láǹdì mọ́ ibi tó ń parun sí ti ẹnu ọkùnrin lárúbá tí ó kọ́ṣe lé létà ló di pé àwọn èèyàn náà tún wo nǹkan oríṣiríṣi wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe pléènì wọ́n ń ṣe gbogbo ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí tó yẹ kó léwọ́ kún ní ìmọ̀ ọlọ́run lọ́kàn ni ṣùgbọ́n báwọn ènìyàn ṣe ń discover àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ló ń jọrọ ẹ̀ lójú ló ń wo pé òun ò nídìí ẹ̀ òun ò ní ìdí kó ń sin lọ́hun ọba torí pé òun wá developed nígbà tá a bá wá ṣe gbogbo àwọn nǹkan tó jọ wá lójú tán tá a bá ní medical medical line láwa tá a ṣe gbogbo àwọn nǹkan tá a lè ṣe ìgbà ọba subhanahu wa ta'ala tó bá ní kò sọ́nà ń bẹ́ẹ̀ ní tó ń fẹ́ ṣe òun ó ṣe bó ṣe yàn láńtúrà láti rescue ẹ̀mí rẹ̀ ni tọ́lọ́ ọba lòun ó mú lọ́dọ̀ a wá ṣe gbogbo ẹ̀ ṣe náà gbogbo ògùn ta òpó yẹ kó lò yóò lò bẹ́ẹ̀ nìkan kò ní ṣe bó ṣe lakọjọ ta ti wo pé foundation ta ṣe fún yìí sọ́lídì àwọn engineer tó wà ní ṣáàjẹ́ ní wọ́n gúdù gan tọ́lọ́mọ subhanahu wa ta'ala tó bá fẹ́ dáwó yóò dáwó láàrin ìṣẹ́jú kan ó túmọ̀ sí pé gbogbo ìmọ̀ ta la níyì náà tọ́lọ́mọ bá sọ fún wa pé láta àlàmúna ṣé ẹ̀mù kankan tẹ́lẹ̀ kó tó di pé wọn ọlọ́wọ́n bá fún yín ìmọ̀ yóò gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó jẹ́ ká máa jọra wa lójú tá máa fojú kéré ọ̀rọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́ni gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo àwọn àmì táwọn èèyàn ó máa ronú sí iná fi dálìkà la ayé àti lèkọ́mí mìíràn ọlọ́ni tó bá dólù gbàgbọ́ òdodo àwọn nǹkan tó ń máa ronú pẹ́ àwọn nǹkan tí ó tún jẹ́ kó máa bẹ̀rù ọlọ́wọ́n ọba sí ni wọn ló jẹ́ pé gbogbo àwọn nǹkan tá à ń rí ní àwọn àmì oríṣiríṣi ojú tẹ́lẹ̀ omi èwo ojú ìfi ojú kéré nǹkan ni káwo ọ̀rọ̀ eclipse tó ṣẹlẹ̀ lọ mùsùlùmí ó wò ó ní ojú míì kẹfẹ́rí ó wò as natural phenomenon nǹkan tó ṣe pé yóò ṣẹlẹ̀ ni àsìkò báyìí àsìkò báyìí ni ó ṣẹlẹ̀ náà bí tán sọ tó bá wọ ọlọ́wọ́n bá ó lè ní kó mọ̀ ṣẹlẹ̀ lásìkò bẹ́ẹ̀ tó ń bọ́ jẹ́ pé kí ni lára nǹkan tó dùn mọ̀ fún wọn jùlọ oníkàmọ́gbà tí eclipse ó ṣẹlẹ̀ torí kí ni àwọn calculation tó ṣe kó ti ń bẹ́ńlẹ̀ ṣùgbọ́n pẹ̀lú yan ọlọ́wọ́n bá lè ní kó mọ̀ rí bẹ́ẹ̀ àsìkò tán sọ olóbi pé mùsùlùmí òun ṣe ni tí ó mọ̀ gbára lé ní sọ yẹn láti sọ pé àwọn fẹ́ wá kí irun kùsùfù amakirun kùsùfù ní one thirty lápèjúwe ó lè announce ẹ̀ torí táwọn sọ yẹn tó bá wọ ọlọ́run ọba ó lè ní one thirty yẹn kó mọ̀ sí so ṣé amakirun láì tí ì rí kùsùfù ni òun ló fi jẹ́ pé ìtawọ̀ sọ òun náà ni pé tó bá ṣẹlẹ̀ àkì tí ò bá dẹ̀ ṣẹlẹ̀ àní kì ṣùgbọ́n ká sọ fáwọn èèyàn pé wọ́n ti sọ confirmed ni àsìkò tí ó ṣẹlẹ̀ nìyẹn ó lè mọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wàláwù jẹ́ ja àlàlákùn mi bùyí ó ti kùm sákànà ọlọ́run nílé tẹ̀ ń gbé òun ló ń ṣe rẹ̀rùn fún yín láti máa gbénu rẹ̀ wàjá alẹ́lẹ́kùn minjulúdi anáhàmì bóyútán ọlọ́run ní látara àwọn awọ ẹran awọ rankumi awọ màálù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ní òun ṣe fún yín bóyútán tẹ́sítẹ́kì fúnáhà ilé tẹ̀ ń gbé tẹ́sítẹ́kì fúnáhà yàwó màdùn tó ṣe pé ó yí sì fún yín láti gbé dání nígbà bá ń travel wa yawma iqamatikum àtìgbà tẹ́ ẹ bá fẹ́ máa gbé eléyìí ó ń bá àwọn tí wọ́n ń ṣe ìrìn àjò ní àsìkò tó ti pẹ́ ó bá wọn wí àárí àwọn alárúbáwá tí wọ́n máa múvù láti ibì kan bọ́ síbì kan àwọn awọ ẹran wọ̀nyí òun ni wọ́n ṣe tẹ́ǹtì òun ni wọ́n ṣe ibi tí wọ́n gbé kódà ní àsìkò ájì gan ara ẹlòmíín wọ́n ra àwọn tẹ́ǹtì kan tí wọ́n máa gbé káàkiri tó ṣe pé àwọn àti àwọn ẹbí wọn wọn wà nù tẹ́ǹtì àwọn èèyàn ṣe ń yárú ẹ̀ lò ṣùgbọ́n pẹ̀lú gbogbo advancement lélẹ́yìí àsìkò mi ń bẹ tó ti kọjá tó ṣe pé àwọn èèyàn ń travel káàkiri ọ̀rọ̀ pé mò ń lọ́ọ̀jì sí hòtẹ́ẹ̀lì kò tí ì ṣẹlẹ̀ lásìkò gbà yẹn ọlọ́run tó dá wa náà ló dá wọn yẹn tí ó ṣe pé development ò tí ì tó bó ṣe tó nísìn nígbà yẹn ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣì ń sọ fún wọn pé ìyẹn náà òun ọlọ́run bá lòun ṣe àwọn awọ rankumi ni màálùú ni tó ṣe pé ẹ̀ ń bó tó ṣe pé òun lẹ fi ń ṣe ń tẹ́ ń gbé ọlọ́run ọba lòun lòun ṣe fún yín wàmín aṣọ àfihà wà áwùbáríhà wà aṣàáríhà àfáàfà ọlọ́run ọba látara àwọn irun àwọn ẹranko wọ̀nyí náà ọlọ́run ọba lòun tún ṣe àwọn furnitures àwọn furnishings fún yín tó ṣe pé òun lẹ tún lò tẹ fi ń ṣe oríṣiríṣi ẹ̀ṣọ́. So ẹ̀ ń hun bàtà ẹ̀ ṣe àwọn nǹkan oríṣiríṣi látara nǹkan wọ̀nyí ó wúlò fún yín wọ́n máa ta ànilà hin àti àwọn nǹkan míì tó jẹ́ nǹkan lò ẹ̀ lu eléyìí fúngbà díẹ̀ ìgbà díẹ̀ wọlé ọlọ́wọ́ bá ń sọ òun náà ni pé gbogbo eléyìí ẹ̀ máa gbádùn ẹ̀ láyé ń bí ẹ̀ padà kúrò láyé ẹ̀ padà lọ jábọ̀ fún ọlọ́wọ́ bá ṣùgbọ́n gba àwọn nǹkan ohun ọlọ́wọ́ bá ṣe é fún yín wọ́lá ọjà alákùn ọlọ́wọ́ bá lóhun tún ṣe fún yín mímọ̀ kọ́lọ́kọ́ lára nǹkan tó wọ́n ọlọ́wọ́ bá dá zilalan bòjí wàjá àlàlá kòmínàlì jìbàlì akínánà ọlọ́wọ́n bá ló tún ṣe fún yín àwọn ibi tó ṣe pé ẹ lè sapamọ́ sí nínú àwọn òkè wàjá àlàlá kòm sara bí ilẹ̀ tẹ̀kí kòmùl hara ọlọ́wọ́n bá ló tún ṣe fún yín àwọn nǹkan tẹ́ ẹ máa wọ̀ tó ṣe pé òun ni ó máa dáàbò bo yín níbi alhar níbi ìgbóná wàsara bí ilẹ̀ tẹ̀kí kòm bá sakùn bákan náà àwọn nǹkan tó ṣe yí pé ẹ máa wọ̀ tí ó máa jẹ́ nǹkan tí ó máa dáàbò bo yín lójú ogun àwọn ẹ̀wù orin eh, coat of mail tí àwọn èèyàn ń ṣe tí a lè pè ní amọ̀ tí àwọn èèyàn ń ṣe ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ló kọ́ wa láti máa ṣe ọlọ́ọ̀bá ló ṣe torí pé àwa àti gbogbo ń ta aláǹṣe ọlọ́ọ̀bá ló dá wa gbogbo wa pátápátá ọlọ́run ọba ló dá wa ọlọ́run lòun ṣe fún yín òun dá fún yín àwọn nǹkan tó ṣe pé ẹ̀ ń wọ̀ yín gbogbo ọ̀nà kọ́nà tẹ́ fi ń wọ̀ wọ́n kadhalika yutimu ni'matahu alaykum la'allakum tuslimun ọlọ́run ní gbóhùn ọlọ́run ọba bóhun ṣe ń ṣe àwọn ìdẹ̀ra òun lé lórí ni ọlọ́run ò ṣe gbogbo àwọn nǹkan yìí bí o bá ṣe kẹ́lẹ̀ bá juwọ́lẹ̀ fún ọlọ́run ọba òun ló fà tó fi jẹ́ pé gbogbo ẹni tó bá ń yí nínú gbogbo àwọn ọlá yìí káwo nǹkan tó kéré tí ọlọ́run ọba subhana wa ta'ala tí ó fi ṣe ìrègùn láwọn èèyàn lórí torí pé ní àsìkò gbà kan gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan táwọn èèyàn bá bàrà ni èyí tí àwa náà bá bàrà lónìí gbogbo àwọn ilé oríṣiríṣi tá à ń kọ́ àwọn ilé oríṣiríṣi tó ṣe pé à ń kọ àwọn decorations tó ń bẹ́nu rẹ̀ ọlọ́run ọba ló ṣe é fún wa tọ́lọ́run ọba ò bá ṣe é kò sí nǹkan kan tá a lè ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí tá à ń wò yí pé oúnjẹ ṣíṣe oúngbà ṣíṣe tá à ń ṣe é bó ṣe wù wá ọlọ́run ọba subhanahu wa ta'ala ni tó fẹ́ lò pẹ̀lú ẹ òun náà ní pa pé kí ni la'allakum tuslimun nítorí kẹlẹ́bà juwọ́lẹ̀ fún àṣẹ ọlọ́run ọba kẹ juwọ́lẹ̀ pé fa in tawallahu fa innama alayka albalagul mubin ọlọ́ni rẹ̀ muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n bá fi lè gún rí tí wọ́n ọgbọ́n tó ń sọ fún wọn in tó jí ojúṣe títí ẹ òun náà ni albalagul mubin kí wọ́n ṣáà ti jíṣẹ́ sọ ló jẹ́ pé àfẹ́ẹ̀sìn in tó wọ́n máa wò ń tiẹ̀ náà ni pé ṣé ń sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn àbóhùn ò sọ tóun bá ti sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn ó ti bókun lọ́rùn ààrẹ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala kò ní jẹ́ yíyà lórí pé kí ni torí pé òun sọ òdodo fún àwọn èèyàn àwọn èèyàn wá mú lò wọ́n mú lò ìyẹn kù láàrin ọmọ ènìyàn àtọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó dá wọn ṣùgbọ́n gbogbo ẹni tó jẹ́ onímọ̀ èyí tí ó lè fi gba rẹ̀ ilẹ̀ níwájú ọlọ́wọ́n ọba òun náà ni òdodo tó yẹ kó sọ fún àwọn èèyàn ó gbọ́dọ̀ sọ láì tijú anybody ọlọ́run bá subhanahu wa ta'ala ní alẹ́dínà yubalihuna risalati láyé wa yakshaunahu wa la yakshauna ahadan illallah wa kafa billahi hasiba ọlọ́run ní àwọn tí wọ́n jíṣẹ́ ọlọ́run ọba wa yakshaunahu tí wọ́n dẹ̀ ń páyọ ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní wọ́n ń páyọ ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n páyà ìkankan illallah àfi ọlọ́run subhanahu wa ta'ala wa kafa billahi hasiba ọlọ́run ọba subhana wa ta'ala ó tó lẹ́ni tí ó ṣírò àwọn èèyàn ó tó lẹ́ni tó ṣe wípé yóò dúró láti san ẹni tó yẹ kí òun san lẹ́sàn dáadáa kó òun san lẹ́sàn dáadáa ẹni tó dẹ̀ yẹ kí ó san ní ẹ̀sán aburú tó ṣe ọlọ́run ọba ó san ní ẹ̀sán aburú títí ẹni tó jẹ́ onímẹ̀sìn òun ni kóun sọ ohun tí ọlọ́run ọba sọ láì tijú èyí kankan anábọ̀wá muhammad sallallahu alaihi ìgbà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó pàṣẹ nǹkan tó takò àṣà tí àwọn èèyàn ń ṣe kí ni àṣà náà òun náà kí èèyàn kó lóun adopt ọmọ àwọn èèyàn ara ẹrú wọn á wá sọ di ọmọ tí wọn ó fi orúkọ wọn pè wọn irú ẹ ló ṣẹlẹ̀ sí zayd bin harifa zayd bin ni tí anabiwa muhammad sallallahu alaihi wa sallam tí ó mú ní ìmú ọmọ tó àwọn yà máa pè ní zayd ibn muhammad ọlọ́wọ́ bá subhana wa ta'ala ó wá fẹ́ kọ practice kan tí ó ṣẹlẹ̀ yìí òun náà ni ìmọ̀ pé ẹrú ká máa pè ní ọmọ ni àbí ẹni tá adopt ká sọ di ọmọ ọlọ́run fẹ́ káńsù irú practice bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ abrogate irú practice bẹ́ẹ̀ zayd ibn harifa ẹni tó fẹ́ níyàwó tó ṣe pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam tí ó mọ̀ ń pa ẹni èyí àwọn méjì asábà máa jà ní gbogbo ìgbà tí wọ́n kó ẹjọ́ wá bá anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ó bá wọn parí ẹ̀ ní àmọ́yé ìgbà anabi ti bá wọn parí ẹ̀ obìnrin yìí ń wo pé òun ọmọlábí lòun lẹ́bù ju kó ṣe pé kó mọ ọbẹ̀ lábẹ́ ẹni tó ṣe pé ẹrú ni ọ̀sọ́ ọ̀dọ́ ni ọmọ ohun wo rẹ̀ kóhun jù bẹ́ẹ̀ lọ eléyìí ni tó ń fa ìjà wọn most of the time anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ń bá wọn parí ẹ̀ wọ́n kí la fẹ́ ló ń bi eléyìí ó ní kí ọlọ́wọ́ subhanahu wa ta'ala wa ni ó da practice yìí pé ẹrú ọmọ ni àbíkálá sọ̀yàn kan dọ́mọ́ practice èmi ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala fagilé láti wá fagilé ìrẹ́ muhammad sallallahu alaihi wa sallam òun wà fẹ́ zainab bintu jash tó ṣe yí pé zayd bin harifa tí ó fẹ́ tẹ́lẹ̀ òun kọ́lẹ̀ wọ ló wá fẹ́ nísìn ìgbà tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ àníbùsọ̀ aláàṣẹ́rẹ́mù wò pé ah èwúrọ̀ ọlọ́run sọ fún yìí kí ni káwọn èèyàn máa sọ ìgbà pé ó fẹ́ ìyàwó ọmọ rẹ̀ nítawọn yóò máa sọ ni ọlọ́run wá ní wataksha nas òun páyà àwọn èèyàn wàláwù àhàkù antaksha ọlọ́run ọba lẹni tó lẹ́tọ̀ọ́ pé kó páyà ìtí mo ní o sọ fáwọn èèyàn ni o sọ òfin tí mo ní o fi nílẹ̀ ni o fi nílẹ̀ so ló fi jẹ́ pé òfin ọlọ́run ọba bó tilẹ̀ wù kí etí ọmọ ènìyàn kó mọ̀ fẹ́ gbọ́ sí ẹni tó jẹ́ àfa àgbọ̀rọ̀ ṣe tán àti sọ fún àwọn èèyàn nítọ́lọ́run ọba sọ ni torí pé kí ni àwọn èèyàn tá a fẹ́ máa tijú nìyí àwọn gan fúnra wọn àwọn àṣà oríṣiríṣi tá a gbé kalẹ̀ làákà ìwà máa takò nígbà míì tá a bá wo àwọn àṣà míì nílẹ̀ yorùbá tí haúsá bá gbọ́ yóò wo pẹ̀lú náà dẹ̀rẹ̀dẹ̀ wọlé léyìí tá a bá wo àṣà míì ní ilẹ̀ haúsá tí ò bá bá gbọ́ yóò wo poru pátipàti wo leléyìí èwo ló correct inú àwọn àṣà yìí ṣé èyí tẹ́mi kàkún pátipàti inú àṣà haúsá ni àbí ìta haúsá kàkún pátipàti inú àṣà titiwa definitely èyí tí ó bá bá tọ́lọ́hún ọba mu òun ni tó correct mùsùlùmí ò dẹ̀ gbọ́rọ̀ tíjú tọ́mátì ni ọlọ́hún ọba sọ nǹkan báyìí ọlọ́hún ọba sọ náà nu ẹ ká máa wò pé ah, eléyìí bó o là ṣe wá ṣe ah, àwọn èèyàn wa ò ní gbà wọ́n sọ titi ẹni tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ pé alẹ́dínà yóò bá lèhu na risalati la wàyàkṣẹ́wọ̀náwó wọ́lá yàkṣẹ́wọ̀ná àhàdàn ìlàlá àwọn tó ń jíṣẹ́ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba náà ń bẹ̀rù wọn gbọ́dọ̀ máa bẹ̀rù kankan àyàfi ọlọ́wọ́n ọba allah wọn gbọ́dọ̀ máa bẹ̀rù kankan àfi ọlọ́wọ́n ọba tó dá wọn ọlọ́wọ́n ọba tó dá wọn nìkan náà ni wọ́n ń bẹ̀rù wọn ó dẹ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní fa'intawallah táwọn èèyàn bá gún rí tó ṣe pé gbogbo àwọn àpèjúwe tó mú wá fún wọn gbogbo àwọn iṣẹ́ ọlọ́run ọba tó ń sọ ń pa ẹ̀ fún wọn tọ́ba gúnrí tí wọ́n tẹ́tí sí ọ fa ìnàmà alẹ́ ìkàlbàlá holmobi in tó jẹ́ títí ẹni kò jíṣẹ́ ní ìjíṣẹ́ tó ṣe pé fojú hàn tó fi ní excuse níwájú ọlọ́run subhanahu wa ta'ala tí wọ́n bá ti jíṣẹ́ títí ẹ fún wọ́lẹ̀ amáyé ìgbà láti sọ fún wa ó ń bẹ́nu àwọn ànábí ọlọ́wọ́n ọba gẹ́gẹ́ bí ti ànábí wa muhammad sallallahu alaihi wa sallam tó sọ ẹni tó ṣe pé èèyàn kan náà ni ó jẹ́ pé rẹ̀ ẹlòmí èèyàn méjì ẹlòmí ò tiẹ̀ nírìn èèyàn kankan ṣùgbọ́n yóò gbà ládàá pòun ṣe wáàsí fáwọn èèyàn yóò gbà ládàá pòun so òdodo fún àwọn èèyàn títí ẹ̀ ní pé kó jíṣẹ́ gbígbà àwọn èèyàn yẹn kó fìyàn ẹlẹ̀ fún ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́n ọba ń tẹ̀síwájú ó ní yàrìfúnà ní ìmẹ̀tàlá àwọn èèyàn wọ́n mọ ìdẹ̀rọ ọlọ́run ọba súnmọ́ yunkiru náà wọ́n wá ń takò ẹni tó gbà pé ọlọ́run ọba ó mọ̀ pé ọlọ́run ọba ló dáhùn ṣùgbọ́n kò ní gbà pé ọlọ́run ọba ló dáhùn tó bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ó gbogbo àwọn èèyàn tí wọ́n sọ pé ọlọ́run ọba ló dáhùn èyí tí wọ́n èso léyìí wọ́n lè sọ pé kí ni àtàrà ọ̀bọ̀ kan òun ni àwọn ti dàgbàsókè wa èwo ló pọ́n wa léjù ká ní ọlọ́run ọba dá wa ní dídá tó dá wa ó dá wa lọ́mọ ènìyàn láti pèlẹ̀ àti ká sọ wípé ìran ọ̀bọ ló padà di ìran ọmọ ènìyàn ibi tí làákàyè ẹlòmíì ibi tó dàrú dé òun ni pé yóò bìlíìfù nú àwọn sọkúsọ báyìí tí àwọn mi ń pè ní theory alhamdulillah àwọn ara wọn náà ni ó máa takora wọn àwọn kan ní eléyìí ò ń ṣe theory èyí tí a kàn lè pé òun náà ni ká pè ní hypothesis bóun ṣe rò ni tábàdẹ̀ wo gbogbo reality gẹ́gẹ́ bí àwọn kẹta ń bára wa sọ kò sí ọ̀bọ kan tó ti wá dàgbàsókè tó ti padà wá di ọmọ ènìyàn ó túmọ̀ sí pé òun ni ọpọlọ ẹ̀ dàrú tó ń fi nǹkan kí nǹkan rinlẹ̀ ọlọ́ni àrífúnà ni mẹ́tàlá wọ́n mọ òdodo tó ṣe kí ni tó jẹ́ ìkẹ́ ọlọ́wọ́ ọba tó ṣe ní wọn lórí fún mayun kiru náà ha ṣùgbọ́n wọ́n ń takò lẹ́yìn ìgbà tí wọ́n mọ̀ irú eléyìí ni nǹkan tó ṣẹlẹ̀ sí fúra àwọn àtàwọn èèyàn rẹ̀ ọlọ́ni wàjá hadu ọlọ́run ní wọ́n ń takò àwọn nǹkan wọ̀nyí ní gbangba ta wọ́stọ́ ìkọ̀nàtà àǹfóṣùhùn dolman wà olúwa ṣùgbọ́n ọkàn wọn wọ́n mọ̀ wípé òdodo ni ntí anabi musa alayhisalatu salam tó sọ fáwọn wọ́n mọ̀ wípé òdodo ni gbogbo àwọn nǹkan tí àwọn anabi ọlọ́wọ́ bá wá ṣùgbọ́n látara àwọn agbára àwọn ipò wọn ò máa takò amẹ́yẹ àwọn lónìí tó ṣe pé ẹ̀sùn òdodo fún ó ti kílẹ̀ sí pé òdodo lélẹ́yìí ṣùgbọ́n torí pé kí ni kò fẹ́ juwọ́lẹ̀ owó pé kò ń juwọ́lẹ̀ eléyìí bíi disgrace ni ó jẹ́ fó yóò wá aran rí láti máa tako òdodo bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tí orí gbogbo orí ọlọ́run ọba tó ń bẹ lórí ilẹ̀ ṣùgbọ́n èyí tí e juwọ́lẹ̀ tí e yẹpẹrẹ ara ẹ̀ ń wájú ọlọ́run ọba tí e gbà wípé òun ò jẹ́ kankan bí ó bá ń ṣẹrú ọlọ́run ọba lásán bí ó bá ń ṣẹni tó yẹ kó ń ṣe ọlọ́run ọba èyí tí e juwọ́lẹ̀ fún eléyìí ntí ó máa ṣe náà ni pé kó tún máa jọrọ ẹ lójú yóò wá di oníjà ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni aksaru humul kafiru èyí tó pọ̀ jù nù wọn ọ̀hún náà ni kẹfìrí tó jẹ́ aláìmúrí tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bẹ lórí ilẹ̀ ọlọ́wọ́n subhanahu wa ta'ala kìlọ̀ tó bá tẹ̀lé akthara manfil ard èyí tó pọ̀ jù nínú àwọn tó ń bẹ lórí ilẹ̀ yóò dé lukan sẹ́bi wọ́n sọ ẹnu kúrò lójú ọ̀nà ọlọ́wọ́ bá ní má tẹ̀lé ìfẹ́ nu wọn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó sọ fún nusura mi fastakim ó ní ìrẹ́ ànábì dúó déédéé lórí ń ta fún ẹ kàmá omirta bá ṣe pẹ́ láṣẹ wọ́n máa ń tábà mark gbogbo àwọn tán gba ìsìláàmù pẹ̀lú rẹ náà káwọn náà dúó déédéé wàhálà tẹ́tẹ́ gáwó ẹ má kọjá àlà n ti bá sọ fún yín pé kẹ́ ẹ ṣe lẹ́sìn ni ẹ ṣe torí pé kí ni ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni iná òbí máa ta àmàlù ní basir n tẹ́ ń ṣe ọlọ́wọ́ba lóhun rí gbogbo ẹ wàlá tẹ́rkanu ilẹ̀ lẹ́dínà zọ́lámù ọlọ́wọ́ ni ẹ má tọ ìlànà àwọn èèyàn tí wọ́n ṣe àbòsí fún ẹ̀mí ara wọn ẹ má fi sí ọ̀dọ̀ wọn fatamasakumu náà tẹ́ ẹ bá ṣe ìyá náà jẹ́ titi yín wọ́n máa lẹ́kùnmí dúnilá ẹ̀mí àwọlíyà kò wá sí yàn kan tí ó dáàbò bo yín bí ìyá ọlọ́run ọba súnmọ́ látún sọ̀rọ̀ òun ẹ̀ní rí yàn kan tí ó ràn yín lọ́wọ́ ọlọ́run ni ẹ gbọ́dọ̀ fi sọ́dọ̀ wọn òun ló jẹ́ pé mùsùlùmí yóò jẹni tí ó máa wo kí ọlọ́run ọba sọ kí láàlàyé tí anamsọ aláàsálàm sọ lórí nǹkan ṣùgbọ́n ẹ n táwọn èèyàn ń ṣe ní community wa ni n tí àwọn èèyàn ń ṣe ní ìdílé tiwa ni n tí àwọn èèyàn ń ṣe láwùjọ wa ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní wàá máa yóò mínú akitharu bilahi illa wa mushrikun èyí tó pọ̀ jù náà àwọn èèyàn tọ́ba láwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n tún máa ṣẹbọ pọ̀ náà ni sọ ọlọ́wọ́ bá subhana wa ta'ala ó fi eléyìí nílẹ̀ ipa yìí pé èyí tó pọ̀ jù nú àwọn èèyàn ló ń bẹ lórí àánú mùsùlùmí tó bá sọ in tí àwọn èèyàn ń ṣe tó sọ di ẹ̀sìn in tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ lórí rẹ̀ tó bá sọ di ẹ̀sìn ẹni rú mùsùlùmí bẹ́ẹ̀ ó ti ṣe aburú ńláńlá fún rẹ̀ bẹ́ẹ̀ ló ti ṣàbùsí ńláńlá fún rẹ̀ ìtàn máa ṣe lẹ́sìn òun náà ni tó ń bẹ nínú alukur'an òní tó ń bẹ nínú ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam adẹ̀gbọ́dọ̀ dúó déédéé lórí ẹni àwọn èèyàn ó bu wa wọn sọsọkúsọ ń pa wa wọn pè wá lágọ̀ wọn pè wá lẹ́ni tí ò nífẹ̀ẹ́ nǹkan kò nífẹ̀ẹ́ bí kò nífẹ̀ẹ́ ọ̀rẹ́ látara pé kí ni àwọn nǹkan tí ọlọ́run ọba sọ mi ò tẹ́ ìfẹ́ nú àwọn èèyàn kò tẹ́ wọn lọ́rùn lọ́wọ́ ọba subhanahu wa ta'ala fi sọ fún anábíwá muhammad sallallahu alaihi wa sallam tó jẹ́ oníwàásí àgbà tó ṣe pé òun náà ni gbogbo ẹni tó bá lóun ṣe wá sí ó mọ ẹbẹ lẹ́yìn rẹ̀ ọlọ́ni tó mẹjọ alnaka aláṣẹrí àti minalamu ọlọ́ni rí anábì àti gbé e sórí ìṣẹ̀ríyà kan orí ìlànà kan ọlọ́ni fatẹ́bíyà ìlànà tá a gbé ẹ lérè yìí òun náà ni kò tẹ̀lé wàlá àtẹ̀tẹ̀bí àwa alẹ́rìnà láàlámù ọlọ́ni ìfẹ́ ẹnu tí àwọn tí wọ́n mọ̀ tí wọ́n ń tẹ̀lé ọlọ́ni wọ́n mọ̀ tẹ̀lé o innahum lan yughnu anka min allahi shay'a ìfẹ́ nu wọn wọn lè fi ṣe ìrànlọ́wọ́ kan fún iwájú ọlọ́wọ́ ọba wọn lè dáàbò bo ẹ níbi ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó ní wa inna dhalimina ba'duhum awliya ba'd ọlọ́wọ́ ní àwọn tó jẹ́ alábòsí wọn yìí àwọn tí wọ́n fi ọlọ́wọ́ ọba wọn tí wọ́n fi síbi tó yẹ kó wà àwọn tó ṣe pé wọ́n mọ pàtàkì ọlọ́wọ́ ọba wọn ọlọ́ni wòórì wọn tí wọ́n mọ rárá wọn lọ́wọ́ lórí àánú yẹn wàláhu wàlíyul mọ́tẹ́kìn ọlọ́run ní àwọn olùpáyọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba òun lolùrànlọ́wọ́ títí wọn ọlọ́run ọba lọ́gá títí wọn ọlọ́run ọba lọ́rẹ́ títí wọn. ìgbà tọ́lọ́run bá ń sọ léyìí fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam láti lè jẹ́ kó dúró déédéé lórí tó ń gbé fún torí pé kí ni tó gbé fún yìí in tó takò ọ̀pọ̀lọpọ̀ ń táwọn èèyàn ṣe láwùjọ ni gbé wà lẹ́ni tó jẹ́ àfa òun ló tó lòun jogún ànábì muhammad sallallahu alaihi wa sallam kò gbọdọ yẹ lórí tí ànábì ń sọ fún àwọn èèyàn àgbọ̀rọ̀ torí ń tá a jẹ àgbọ̀rọ̀ torí ń tá a mú àgbọ̀rọ̀ torí iyì tá ń wá káwá mú ọ̀rọ̀ ọlọ́run ọba ká máa dami lò ó nítorí káwọn èèyàn lè ba àgbà lọ́wọ́ wa ká máa yẹpẹrẹ ọ̀rọ̀ ọlọ́run ọba nítorí pé a fẹ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn kan ká máa yẹpẹrẹ ọ̀rọ̀ ọlọ́run ọba nítorí pé àwọn ojú rí àwọn èèyàn kan kálà ẹni tó bá fẹ́ jíṣẹ́ ọlọ́run ọba gbọ́dọ̀ dúró déédéé ni ní tí ọlọ́run ọba sọ ni ó sọ fáwọn èèyàn ẹni tó bá tabá kó túbẹ̀ ṣe torí pé kí ni tá a bá sọ wípé a fẹ́ máa wojú àwọn èèyàn ṣe wá sí ní tó máa padà kù náà ni pé ká máa sọ̀rọ̀ yìí tí ó wúlò fáwọn èèyàn tó bá yẹ pé ọ̀rọ̀ zìnà ṣíṣe ló ń sọ ó ń bẹ ẹni tó ń ṣe zìnà ọ̀rọ̀ tí mú mu ó ń bẹ ẹni tó ń mutí tó bá yẹ pọ́rọ̀ rìbá ni ẹni tó ń gba rìbá ń bẹ tó bá ṣe pé ọ̀rọ̀ à ń gba bíráìbù ni ẹni tó ń gba bíráìbù ń bẹ tó bá yẹ pọ́rọ̀ à ń ṣẹbọ ni à ń ṣẹbọ ń bẹ oríṣiríṣi àwọn ètùtù táwọn èèyàn ń ṣe gbogbo oríṣiríṣi àwọn àwọn nǹkan oríṣiríṣi ẹbọ táwọn èèyàn ń ṣe àtàwọn wa pátípátí ìgbà tó bá ti di pé àáfàá mẹ́nu bá kan nínú ẹni orí jàmáà kan nínú ṣùgbọ́n kó sọ gẹ́gẹ́ bí tọ́lọ́ ọba sọ pé alẹ́dínà yorùbá lẹ́gúnà rìsálà ti la ìwà yàkṣẹ́wọ̀nà wàlẹ̀ yàkṣẹ́wọ̀nà àdán ìlàlá àwọn tán jíṣẹ́ ọlọ́run ọba wọn ò jẹni tí ó máa jíṣẹ́ ọlọ́run ọba láì bẹ̀rù ẹni tó bá ta bá wọn gẹ́gẹ́ fúnra wọn náà wọn sọ àwọn nǹkan tó bá bẹ muhammad sallallahu alaihi wí nínú alukur'an anabi ká jáde náà ni gbàtọ́lọ́wọ́ bá sọ fún pé kó ṣe nǹkan tánábì wo pé á ah, kí yóò máa ṣe ọlọ́ni wàtáṣà nurse wàláwù àhàkù àǹtẹ̀ṣà òun páyà àwọn èèyàn òun bẹ̀rù táwọn èèyàn sọ ọlọ́run ló yẹ kó bẹ̀rù ẹsẹ̀kẹsẹ̀ ànímsọ lásánà dẹ̀ kọ́pẹ́rẹ́tì ni ó tètè jíṣẹ́ tọ́lọ́ ọba subhana wa ta'ala tó ní kó jẹ́ ìgbà tí afọ́jú wá bá tí ànímsọ lásán wò pé ah, àwọn èèyàn kankankanka inú àwọn kùrẹ́sì táwọn yìí bá tiẹ̀ gba ìsìláàmù ni ìsìláàmù ó tún níyì ìsìláàmù ó tún rẹ́sẹ̀ jòkó ó wá ń ṣe wáàsí fún wọn ibi tó ti ń ṣe wáàsí fún wọn la fọ́jú tó ti gba ìsìláàmù tẹ́lẹ̀ bá bá ìpè ya muhammad ìrẹ muhammad alimni mi ma alamaka allah lára àwọn nǹkan tuntun tó tún kọ́ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba jẹ́ kí n mọ̀ ń parẹ́ anabi sọlá asan fajúro pé èwo leléyìí ah eléyìí fẹ́ pàkúta sí nǹkan tá à ń sọ ọlọ́wọ́n ọba torí ẹ̀ sọ didi súra kalẹ̀ ìpè abasa watawala anja awul ahama wọ́n máa yóò dirí kalẹ̀ aláwọ̀ yẹ zaka ọlọ́wọ́n ọba didi sọ àyà kalẹ̀ àsọ didi súra kalẹ̀ nítorí eléyìí anabi ò dọwọ́ bo kó nítorí pé òun ni kìíní ìbáwí bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó ń jíṣẹ́ ọlọ́run ọba ṣe gbọ́dọ̀ rí àìrí báyìí ló jẹ́ kí àwọn èèyàn sọ àwọn àfa àdẹni tí wọ́n fi ń nuwọ́ àìrí báyìí òun ló jẹ́ kí àwọn èèyàn sọ ọ̀rọ̀ tí àwọn àfa ń sọ ó sọ ọ́ di nǹkan eré tó bá wù wá àlè gbà tó bá wù wá àlè má gbà ọ̀tọ̀ ni opinion àfa ọ̀tọ̀ ni ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala irú ẹni bẹ́ẹ̀ ó ṣòfò wájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni yáà rẹ̀ fún ní mẹ́tàlá àwọn ẹ̀dẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá lówà lórí wọ́n mọ̀ fún mẹ́yún kiri náà ha wọ́n takò wà áksàrò mulkafirun èyí tó pọ̀ jù náà ló jẹ́ kéfèrè abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kó má ka ẹnì kọ̀ọ̀kan wa kún ara àwọn tó ṣe wípé n ó máa ṣe àìmúrí sí orí rẹ̀ kọ́lọ́wọ́ subhanahu wa ta'ala kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kó fi òdodo wa ní òdodo kó lè ṣe rọrùn fún wa láti tẹ̀lé gbogbo ìgbà tí wọ́n bá ti ń sọ fún wa àbáwá gan fúnra wa ń kà fúnra wa ọ̀rọ̀ ọlọ́run ọba ntí ọlọ́run ọba subhanahu wa ta'ala fẹ́ ká ṣe abẹ́lọ́run ọba subhanahu wa ta'ala gbogbo àwọn ìfẹ́nu wa kọ́lọ́run ọba kó ṣe rọrùn fún wa láti lè tẹ̀ ẹ́ mọ́lẹ̀ láti lè tẹ̀lé àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala wa sallallahu ala wa ala